مخالف للكتاب والسنه اتق تقوى القران وتقوى سنه النبي صلى الله عليه واله وسلم وهدي سلف الامه وتقوى لنا ايمانات واسوا جري فهو من دون تقوى القران وتقوى سنة تتقوى جونا كان النبي صلى الله عليه واله وسلم بل اذا جونا كان بكنا اصلي كوكو على ايه تقوى بلولي إيه، البدعه المذمومه غير الماذون فيها شرعا هي التي تكون في الدين هذا ذلك tá a máa bẹnu àtẹ́lù tí ó sì tọ́ka bá mùsùlùmí nídìí rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣẹ̀rí àti ṣàfihàn rẹ̀ òun náà ni gbogbo àdádálẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn torí rẹ̀ wọn ò ní pe bàálù ládàádálẹ̀ tí ò yí ọ wọn ò ní pe mọ́tò ládàádálẹ̀ tí ò yí ọ wọn ò ní pe ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó ń gà síra rẹ létí wọn ò ní pe ní àdádálẹ̀ kọ́dà gan tó dórí bàtà tó ń wọ̀ wọn kánà bí ọ̀wọ́rú ẹ̀ wọn ò ní pe ládàádálẹ̀ so ráìsì gan wọn nípò ládàádálẹ̀ ráìsì tó ń jẹ ló bá nàbí ọ̀jẹ̀rú ẹ̀ wọn nípò ládàádálẹ̀ torí pé gbogbo eléyìí ò ní í ṣe pẹ̀lẹ́sìn kò ní í ṣe wọn ìpérò eléyìí ládàádálẹ̀ bákan náà gbogbo àwọn àlàyé táwọn olùmọ̀ọ́sẹ̀ yẹn ó tún tọ́ka sí pé tí wọ́n pè ládàádálẹ̀ gbọ́dọ̀ sọ̀nà nítorí bá ti takò lànà ànábì ni pè ládàádálẹ̀ wàhíyẹ mọ̀sán bí mẹ̀sìn lè ṣẹ̀ríà ó sì jẹ́ nítorí pé pè ní aya alukur'an àti ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ìdínú tó fi jẹ́ pé ń ta gbọ́dọ̀ takò ni o torí tábà ti lè gba bídà láàyè kò sí tàbí ṣùgbọ́n yín pé ẹ̀sìn òwò láwòtán ni téèyàn bá ti fi lè gba àdádálẹ̀ láàyè ẹ̀sìn ó di ìtàn yóò wò ní àwòtán torí ẹ̀ nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ tó sọ yẹn a tó nínú rẹ̀ pé bídà ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu bídà ó lè jẹ́ ntẹ́ ẹsẹ̀ níṣẹ́ bídà ó lè jẹ́ ntẹ́ ẹgbàgbọ́ àjẹpẹ́ bídà ti tún máa wọnú tá à ń ṣe a máa wọnú tá à ń pàtì. bákan náà àwọn àlàyé tó síwájú yẹn ó tún tọ́ka sí pé gbogbo àlékún gbogbo àdínkù tá a bá fi lè gbé wọnú ẹ̀sìn àdádálẹ̀ ni wọ́n ń pè gbogbo àlékún gbogbo àdínkù tó bá fi lè gbé wọnú ẹ̀sìn àdádálẹ̀ ni wọ́n ń pè rẹ̀ ẹnu àwọn olùmọ̀sí ó sì kò lórí wípé àdádálẹ̀ ó máa ń ṣẹlẹ̀ nínú ní àdádálẹ̀ máa wọnú ẹ̀ ẹnu wọn tún kò lórí pé àdádálẹ̀ a máa wọnú ìjọsìn àdádálẹ̀ a máa wọnú ìjọsìn àdádálẹ̀ lè wọnú sọ̀láàtì rẹ ó lè wọnú zakati rẹ ó lè wọnú sùyàmù rẹ ó lè wọnú hajj rẹ ó lè wọnú amruka bil ma'rufi wa nahyuka 'anil ó sì lè wọnú jihad rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yáa bó jẹ́ pé àdádálẹ̀ rẹ ó lè wọnú ntọ́jú má gẹ́gẹ́ ti torí pé àwọn khawarij àwọn mu'tazila àwọn kullabiya àwọn asha'ira bákan náà àwọn qadariya àti àwọn jabariya àti àwọn ahlul irja gbogbo àwọn eléyìí báyìí wọ́n jẹ́ aládàádáalẹ̀ látàrí pé wọ́n sọ ń tọ́ tako ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n fẹ́ sọ di ń tọ́ yẹ kó jẹ́ ìgbàgbọ́ wọn. òní òye ọ ẹni mú àpèjúwe méjì péré àbí mẹ́ta àpèjúwe alákọ̀ọ́kọ́ nípa àwọn àwárí bóòlù àdádálẹ̀ tí wọ́n ti ní í ṣe pẹ̀lú nǹkan aládìsọ́kàn rẹ̀ òun náà ní pé lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa àwọn mùsùlùmí lódodo ìgbàgbọ́ wọn ní pé téèyàn bá ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ tó tóbi lápèjúwe kéèyàn purọ́ àwọn gbàgbọ́ yìí pé tí mùsùlùmí bá purọ́ irọ́ tó pa yun kò di káfìrì irọ́ tó pa kò di káfìrì bó tilẹ̀ jẹ́ wípé ọsọ dipò kì í ṣùgbọ́n àwọn ọmọ sọ wípé múmìnì ni látàrí ìmánì rẹ̀ ṣùgbọ́n fásitì ni pòkì ni látàrí ẹ̀ṣẹ̀ tó dá àmọ́ kó purọ́ kò yọkù nínú ẹ̀sìn Islam àmọ́ kó ṣe zina kò yọkù nínú ẹ̀sìn Islam àmọ́ kó mutí kò yọkù nínú ẹ̀sìn Islam àmọ́ kó jalè kò yọkù nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ni pé ọtí tó mu olùtọ́jà zina tó ṣe irọ́ tó pa ọ̀sọ̀ ti pòkì nítorí pé ta ni pòkì ẹni tó fojú ọ̀nà tó lọ́wọ́ bá là kalẹ̀ tó fi sílẹ̀ tí ọ̀tọ̀ ojú ọ̀nà tó takò tọ́lọ̀ ńlọ́lọ́gbà ọlọ́ọ̀ni má ṣe òṣè ọlọ́ọ̀ni ṣe olóòṣè eléyìí ni wọ́n ń pè ní pòkì torí ahlu sunna wọ́n sọ wípé ẹni tí ọba ti ẹ̀ṣẹ̀ ńlá òun tiẹ̀ á sọ wípé mu'minun bi imani fasiqun bi wọ́n ní mọ́mìnì ni pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó ti ní láti pìlẹ̀ ṣùgbọ́n kò kí ni látàrí ẹ̀ṣẹ̀ ńlá tọ́da. Ṣẹ́fẹ́ wọ́n wá sọ́dọ̀ àwọn alwa'idiyya gẹ́gẹ́ bí àwọn alkhawarij àwọn sọ pé gbogbo mùsùlùmí tọ́ba ti tọ́ba ti tọ́ba ti lè ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan wọ́n ní ó di kèfèrí o ó di kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dọ̀ tí tí mùsùlùmí bá fi lè mutí ó di kèfèrí tí mùsùlùmí bá fi lè jalè ó di kèfèrí tí mùsùlùmí tó bá ti lè parọ́ ó di kèfèrí láyé ń bínú bàbá wa kú ńkọ́ tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàn ahlus sunnati wal jamaa'ah wọ́n sọ wípé mùsùlùmí tọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá táwa ní kò di kèfèrí hùn tí ó bá ti lè túbá tó fi kú tó bá di lọ́la gbẹ̀ndà kìyàn yakunu tahta al-mashi'a yóò máa bẹ bọ́lọ̀ ń bá ti ṣiṣẹ́ tó wù ó lè ti àmójúkúrò fún un sẹ́ni kí yẹn kúkú yẹ sí ọlọ́run ọba wò tó bá sì wò ó lè fìyà jẹ ẹnìkan òṣìṣẹ́ tó lè bọ́ ọlọ́run ọba wò. tọ́ eléyìí tó túmọ̀ sí pé ààyè epo ṣeéṣe kọ́ wà lìjánà wà ààyè epo ṣeéṣe kọ́ wà lìjánà ọwà tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn lọ́dọ̀ àwọn ahmed sunnet wọn lè máa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọ̀sọ̀wárìjì ìgbàgbọ́ tiwọn ní pé kò rí ni nígbà tó ti ṣẹ̀ṣẹ̀ ńlá kọ́dà bó túbà ọlọ́run nígbà tó túbà rẹ̀ lọ́dọ̀ tí wọn. wọn á ní tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyamah nǹkan ọ̀fọ̀ wọn khalidun mukhalladun fi náà wọn ní wọn mọ̀ ọbẹ̀ nínú náà ní gbére kété kò ní jáde nínú náà láíláí. eléyìí àdádálẹ̀ àdádálẹ̀ ni tọ́wọ́nú gbàgbọ́. bákan náà àpèjúwe àdádálẹ̀ àwọn míì tọ́wọ́nú al àwọn kàdàríyà aláìgbà kádàrà gbọ́ nìyẹn àwọn ń sọ wípé ọlọ́run ọba ló wa lóòótọ́ ṣùgbọ́n o àwọn èèyàn la dá sí ara wa ìsọkúsọ nìyẹn àwọn ń sọ wípé ọlọ́run lọ dá wa ṣùgbọ́n nǹkan lọ dá sẹ́tàǹsì ní ìgbà tí àwọn ahlùsùnà onídìkọ gbẹ́sì islam yé dáadáa o nígbà tí àwọn ahlùsùnà wal jama'a àtàwọn sọ wípé ọlọ́run lọ dá wa ọlọ́run ló sì dáṣẹ wa ọlọ́run ló dá wa òun ló dá gbogbo sẹ́tàǹtì tẹ́bá wọnú alukur'an nínú súrẹ́tù sọ́ọ̀fẹ́t ọlọ́run bá ní wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín òun ló tún dá iṣẹ́ tẹ̀sí ọlọ́run ló dá wa ló dá sẹ́tàǹtì tọ́ àwọn kàdáríyà àwọn ní rárá àwa là ń dá iṣẹ́ ara wa bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ló dá wa lábẹ́ rẹ̀ ajẹ́ pé kò sí kádàrà wọ́n ní lọ́dọ̀ tàwọn ọlọ́run ọmọ téèyàn ó ṣe ṣáájú kó tó ṣe wọ́n ló dìgbà tó ọba tó ṣe sákọ́ ọlọ́run tó mà á a'udhu billahi ìsọkúsọ lélẹ́yìí ìsọkúsọ lélẹ́yìí àdádálẹ̀ ńlá sí i àdádálẹ̀ yẹn ń kọ́ ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn ẹni tí àdádálẹ̀ wọn tó tún wọnú ìgbàgbọ́ àwọn náà làwọn táwọn pè ní aljabariya àwọn jẹ́ àtòdìjẹ padàríyà àwọn ní gbogbo nǹkan tí èèyàn bá ṣe èèyàn kọ́ ló ṣe o ọlọ́run ló ṣe ẹ gbọ́dọ̀ kó sọ ń bẹ̀ wọ́n ní gbogbo nǹkan tí èèyàn bá ṣe èèyàn kọ́ ló ṣe o ọlọ́run ló ṣe wọ́n ní torí ẹ̀ bẹ̀bá rí téèyàn jalè ẹ̀ má bá wí o bẹ̀bá rí téèyàn mutí ẹ̀ má bá wí o bẹ̀bá rí téèyàn pààyàn ẹ̀ má bá wí o nítorí pé èèyàn ò lè dákàsì wọ́n lọ́lọ́ ló ń fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá rí tó ṣe wọ́n ní ṣe lọ́rọ̀ ìyẹn dà gẹ́gẹ́ bí ìyẹ́ ti ń bẹ níwájú ìjì tí ń fẹ́ burúkú tẹ́lẹ̀ pé ìjì tí ń fẹ́ burúkú kò síbi tí ò lè fẹ́ tẹ́ fùfú lẹ̀lẹ̀ tí ò lè fẹ́ gbà tí ò lè fẹ́ ìyẹ́ gbà wọ́n ní bẹ́ẹ̀ lèèyàn rí níwájú gbogbo nǹkan sí eléyìí náà ọ̀wọ́ nù gbàgbọ́ torí ẹ gbogbo eléyìí àdádálẹ̀ là ń pè torí ẹ àdádálẹ̀ ó lè wọnú ìgbàgbọ́ rẹ àdádálẹ̀ ó lè wọnú ẹ̀sìn rẹ tó ń ṣe akramakum Allah kámẹ́ pèjúwe díẹ̀ wà nínú àwọn àdáda lẹ̀ tó wọnú ẹ̀sìn òun náà ní pé a ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́wọ́n nínú Islam ba ti sọ̀rẹ́ ọlọ́wọ́n ọba pa wá láṣẹ ibi ká doju dojúkọ alqibla onímbolo ọlọ́run ti pa wá láṣẹ bẹ́ẹ̀ à ẹ̀ kí alukurani ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá sọ pé qad nara taqalluba wajhika fis sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythuma kuntum فولوا وجوهكم شطرا nínú àyà yìí nínú suratul Baqara ọlọ́run pa ànábì sallallahu alaihi wasallam láti ẹ̀kọ́ dojúkọ àlùkíbùlà gbogbo àti ọgbà ti sọ̀lá ẹ̀yin náà tẹ̀ ti jọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam gbogbo àti ọgbà ti sọ̀lá ọlọ́run ní kẹ́yìn náà dojúkọ àlùkíbùlà. akramakumullah àti ọlọ́run ọba lélẹ́ yìí tí ó sì ṣe é yí padà ànábì sallallahu alaihi wasallam ó sì hù níwà ó ti níṣẹ́ ó yí gbogbo wa síbẹ̀ yìí náà rí gbogbo mọ́sálásí a wà kọjú síbi kan tó bá wù wá àbí ká kọ́ pàkọ́ síbi kan tó bá wù wá kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́tíláṣí ìdí nu dábì máa rí mọ́tíláṣí kan sí mọ́tíláṣí kan ó ṣeé ṣe kí wọ́n máa kí wọ́n máa fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ kí wọ́n máa fi kùn lókun láàrin ara pé ṣé mọ́tíláṣí àwọn yìí ti kọjú sálù kìbìlà àbí ọ̀kọjú sálù kìbìlà eléyìí ọ̀dọ̀ àwọn mùsùlùmí ìkan ti lè rí nítorí pé àwọn ń tẹ̀lé òfin ọlọ́run òfin ọlọ́run sọ pé fẹ́ẹ́ bá kọ́ mọ́tíláṣí kì í sí pé ọkọ̀jú síbi kan tó bá wù yàtọ̀ síbi tọ́lọ̀ ní kẹ́ẹ̀dójú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni nínú mọ́ṣáláṣí òní rí kákan wá tò nítorí pé ẹja kọjú síra kọjú síra pé kí ni afẹ́ jó ni àbá ń ṣàjọyọ̀ ẹ rí i pé gbogbo oníkálukú wa ibì kan náà la kọjú sí tó tẹlẹ́mù wa àti lè mọ́mù àtàwọn tó tò sẹ́yìn lè mọ́mù torí pé òfin ọlọ́run ọba ni. akramakumullah ìwọ wá sọ wípé ọfẹ tẹnìkan láǹfààní onítìwá ní kí láǹfààní òní náfìlà araka méjì ni náfìlà araka méjì yẹn tó bá ṣe náfìlà yẹn ọkọ yìí sálùkì bìlà ni. a a'udhu billahi minash shaitani rajim àdáda lẹ́nu ó ti wọnú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ni. ọ̀rọ̀ àtọ̀fẹ́ ògbó tí ẹ̀ńdá lòun ti ti ọlọ́ǹfààní náà ló pè ládàáda lẹ̀ mú ń tọ́da wà tó bá rí ń tọ́da mú wá kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n gbà lọ́dọ̀ rẹ̀. bákan náà kẹ́nìkan sọ pé wà á yan náfìlà àmọ́ náfìlà tó ń fẹ́ fún ẹyẹ o mọ́jẹ̀mú rẹ̀ ni pé ìhòhò náà wà. ẹ ìhòhò báwo òfin ọlọ́run ọba dá lórí wípé tá a bá fẹ́ ṣe sọ̀lẹ́ hàn á gbọ́dọ̀ gbé ìhòhò wà a gbọ́dọ̀ gbé ìhòòhò wa ìwọ wọn sọ pé nọ́fìlà tó fẹ́ fún ìhòòhò ni ó ṣe ọlọ́ máa ń pè ọlọ́run la bá fẹ́ sìn ọwọ́ àdó wọn àti ọlọ́run bá ní ìhòòhò ọgbọ́n tó fi ọlọ́run sọ ni lórí ahọ́n muhammed ó ní ọlọ́run yẹ jù pé káwọn èèyàn ti ọwọ́ ọlọ́run ní wọn ní kí wọn kéré náà ọ̀tẹ́ náà wọn ní ẹ̀rẹ́ ẹ̀rìn kéni o ẹ̀rẹ́ ẹ̀rìn kéni o àdáda lẹ̀ nìyẹn ìgbòlá àlá kọ́lé pé dáwọn tún wá ah, ẹ ti a ẹ mọ sunkún o ah, àbí eh, ọkà tí kan ọgbẹ́sẹ̀ kan kè ọgbẹ́sẹ̀ kan lẹ̀ gbogbo eléyìn àdáda lẹ̀ ni. so irú rẹ̀ náà tuntun ní àtàdó a ọ̀tàkùn súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé kíni nínú tí súnà fi hàn wá òun náà ní pé nígbà tẹ́ bá fẹ́ ṣe àdúrà ntẹ́yìn fẹ́ ti ṣàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ni ọ̀kọ̀ọ̀kan síwájú ẹ̀yẹn ké lè yí láfihàn ẹ̀kẹ́ suratul Fatiha yẹn kẹ́ wá tọrọ tẹ́ fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ nígbà tẹ́ bá ṣe báyẹn ẹ ti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam pé wọ́n àfi súrà yìí àfi ṣàtẹ̀gùn síwájú rẹ̀ súrà tá àfi ṣàtẹ̀gùn síwájú rẹ̀ ṣe nǹkan báyìí fún wa so eléyìí á fi hàn ẹ́ bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ pé àwọn àdádálẹ̀ yẹn ó máa ń wọ inú níta ń pè níjọsìn ó sì lè wọ inú níta ń pè ní kíni ìgbàgbọ́. tọ ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀ wípé ṣé àdádálẹ̀ náà tó lè wọ inú àṣà àti ṣe wa ṣé wọ́n lè pe ọ̀kan nínú àṣà wa ládàádálẹ̀ ṣé wọ́n lè pe ọ̀kan nínú ṣe wa ládàádálẹ̀ lágbèjúwe nìsín sẹ́nìkan sọ fún yẹn pé irú aṣọ tó wọ̀ yín nìsín aṣọ léèsì ni mgbasa ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà ti wọ́ọ́rú ẹ̀ àjẹpàdà dalẹ̀ ṣé wọ́n máa sọ pé àdìgẹ́ nǹkan sọ pé nísìn àwo ló ń fi ń jẹun yìí báyìí àdìsọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà jẹun ṣé ni àbí nìkan sọ pé pé ti mà nígbà náà rí tó kò tí ti ń lọ́sọ láyé ìgbà yẹn irú gbogbo àwọn àbùtùn táwọn fi ń sùn ní ìsìn irú àwọn àga táwọn fi ń jókòó àbí tìmùtìmù ńlá wọ̀nyí ànábì sallallahu alaihi wasallam kò fi jókòó kò fi sùn ṣé táwọn bá ti wá lóru rẹ̀ ṣe àṣàdádálẹ̀ àbá àṣàdádálẹ̀ ìyapa wá wà láàrin àwọn olùmọ̀ nípa pé ṣé àdádálẹ̀ máa tayọ ní tó bá jẹ́ ìgbàgbọ́ àtijọ́sìn lọ sínú àṣà àtiṣe àbí ọmọ lórí ìgbàgbọ́ àtijọ́sìn kò ní ọ̀nà kan tó lè bá dórí ìṣe àti àṣà ìyapa àpàdà ṣàlàyé lẹ́yìn torí ẹ̀ àwọn táwa là ń pè lálàdàdà lẹ̀ nígbà tá a bá ti máa ń tán pè lálàdàdà lẹ̀ tá a la aládàdà lẹ̀ ẹ̀rí tí ẹnìkan pè aládàdà lẹ̀ ni iná ọmọ bí ẹ̀yìn ó sì lè jẹ́ pé aládàdà lẹ̀ ní náà lóòótọ́ kò ní ìdíkà ìbínú kẹ́ ẹ̀ ṣàtúnṣe ni ó sì lè ṣe é ṣe kọ́jọ́ pé ìṣe aládàdà lẹ̀ náà ẹ pàkíyèsí rẹ̀ bó la ṣe aládàdà lẹ̀ tọ́ àwọn aládàdà lẹ̀ wọ́n ní àwọn náà ni kullu man gbogbo ẹni tó bá ṣe àdádálẹ̀ nǹkan kan nínú ẹ̀sìn ọlọ́run ní nǹkan tó ṣe pé kìí sára ẹ̀sìn ẹ̀ẹ́dẹ́kọ̀dẹ́t bóyá nǹkan yẹn ní í ṣe pẹ̀lú nǹkan tá a máa ládì sọ́kàn rẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wal aqwal àbí nǹkan yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu bí kọjá pé ìwọ fúnra ara rẹ ló lọ mú gbólóǹkan wá tó ẹ̀kọ́ tako ṣẹ̀ríyà ní àpèjúwe ní ìsìn ẹnìkan ó lóun fẹ́ fẹ́ obìnrin wọ́n á bẹ̀rẹ̀ sí sàṣàkóso àlẹ́ lórí ọwọ́ àtàrà rẹ̀ ń yí alukur'ani padà يقول أنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ومن سعدها تقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة wàlá náwùmù òun á sọ pé wàlá náwùmù là á wàlá náwùmù là á pé kóbìnrin yọ ọmọ tó ń rọrùn sùn mọ́ a'udhu billahi minash shaitanir rajim dídà nìyẹn ń yí alukurani padà lórí kíni àbẹ́ni tó ní kọ́ kọ súrà kan ní kọrí nkọ̀dí kọ́ kọ ní kọrí nkọ̀dí kọ́ máa ké ní kọrí nkọ̀dí àdádálẹ̀ nìyẹn bákan náà àdádálẹ̀ yẹn lè wọnú inú sẹ́ so eléyìí ó túmọ̀ sí pé ẹni tó má ti pè lálàdàdà alẹ̀ ìwọ náà jẹ́sẹ̀ rẹ wò ṣé ìwọ náà kí nǹkan kan tí nǹkan kan bọ́nú ẹ̀sìn tí ìsàrẹ̀ ẹ̀sìn irú àwọn tí wọ́n jẹ́ alágbàdá alẹ̀ yẹn iná wọn pè ní ahlul ahwa ahlul ahwa àwọn onífẹ̀ẹ́nu àwọn náà lẹ́nu tó máa ń pè ní àwọn òní ahlul bid'ah òní ṣàlàyé fún àwọn talaga talagàtà dálẹ̀ òní alladhina yatakallamuna fi asma'i llahi wa sifatihi wa kalamihi wa ilmihi wa qudratihi ولا يسكتون عما سكت عنه الصحابة والتابعون لهم بإحسان ó ní àwọn aládàádálẹ̀ làwọn ẹni tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run nípa ọ̀rọ̀ ọlọ́run nípa àmọ́ ọlọ́run nípa agbára ọlọ́run gbogbo nǹkan táwọn sọ̀hábà tí wọ́n máa dákẹ́ nípa rẹ̀ àwọn máa kẹnu gbogbo nǹkan àwọn tàbíùn tó dé lẹ́yìn àwọn sọ̀hábà tí wọ́n máa kẹnu ró nípa rẹ̀ àwọn máa sọ nípa rẹ̀ àwọn aládàáda lẹ́nu eléyìí túmọ̀ sí wípé àwọn aládàáda lẹ́nu eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí pẹ̀lú ká di ẹni tó jìnà níbi àtijọ́ kan nínú wọn ìgbà tá a ti wá mọ̀ wípé ẹ sì rí pé gbogbo mùsùlùmí náà láyé yóò mọ̀ sọ pé alùsùnà lò alùsùnà lò bẹ́ẹ̀ ni oníkálukú lè pé dáadáa mára ṣùgbọ́n wọn á kú kí dáadáa yẹn kọ́ bẹ́ẹ̀ nù sí ó ṣe kó ní ṣùgbọ́n sí sọ́jọ́ ti àwọn torí ẹni tó ti jìnnà sí bídà ẹni tó bá ti ń ṣe bídà òun ti jìnnà sí súnà gẹ́gẹ́ bí ìpè ẹ̀tẹ̀lé súnà súnà tí anábì sallallahu alaihi wa sallam kò sí pati ìdí ni pé ìsìláàmù gangan ni súnà súnà gan sì ní islam tọ́wọ́n pé gbogbo nǹkan ní ìtọ́ya pati súnà ó tó bẹ̀ tọ́sọ̀ ipò ní islam tọ́wọ́ a sọ pé islam ní nǹkan tẹ̀yìn sí ó tó bẹ̀ ṣùgbọ́n súnà tí anábì sallallahu alaihi à ah, ẹ̀rí pọ̀ lọ bìbà lórí pé gangan ni islam islam gangan ni súnà kò á bùkátà kọ́ ọmọ sọ pé ọ̀rọ̀ yẹn àwọn alùsùn náà lọ́ba wí kò bá wa wí alùpùn á ní wọ́ o ẹ ṣàlàyé ká gbọ́ alùpùn ní wọ́ tó ọ̀gá ti jẹ́ alùsùn náà ṣé èyí ṣe mùsùlùmí ni àní gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ jẹ́ alùsùn náà nítorí pé súnà yẹn gbẹgbẹgbẹ onílànà tánàbí tọ́lọ́ fẹ́ tìrán ni ló fi lo Islam bóò wá lè mẹ́sùn á sọ pé ìlànà tánàbí fi lo Islam ó tẹ́ mi lọ́rùn ìlànà míì ló tẹ́ mi tí ń wọ́n á jẹ́ mùsùlùmí gidi kò lè ṣeé ṣe o tọ ìdí nì tó fi jẹ́ pé àwọn ẹni tó bá ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wa sallam àwọn gangan ni mùsùlùmí òdodo àwọn gangan ni mùsùlùmí òdodo kò sì sí tó burú kí wọ́n pèèyàn lẹ́ni tó ṣe pé ń tẹ̀lé súnà ó sì tún jẹ́ ẹni tó ń tẹ̀lé hadith torí ẹ̀jẹ̀ náà ti sọ fún alimami ibn Salah rahimahullah wọ́n tí wọ́n sọ pé ìmáàmù wa Malik وجاء إمام السنة والحديث أسواج نكوى سنة أسواج نكوى حديث نجي يتقن بلان سنة في حديث ابن الصلاة الصلاح وعده السنة ها هنا ضد البدعة ومن تنقل السنة دي تنقل إمام مالك ني إمام سنة قلنا كي كيسهم بدعة وقد يقوم الإنسان من أهل الحديث يجب لجان جاء يقول لما نكوى حديثني وهو مبتدع ṣùgbọ́n lákòókò kan náà kó tún jẹ́ aládàáda alẹ̀ ṣùgbọ́n ìmáàmù wa Malik kìí ṣe aládàáda alẹ̀ olùmọ̀ ńlá sì ní nípa àdéhìí ṣùgbọ́n ìwọ nísìn wọ́n lè sọ pé ọmọ nípa fíkì ṣùgbọ́n aládàáda alẹ̀ ni wọ́n lè sọ pé ọmọ nípa àdéhìí ṣùgbọ́n aládàáda alẹ̀ ni sọ ìdí nu tó fi jẹ́ pé wọ́n sọ pé ah, wọ́n pè mí aládàáda alẹ̀ èmi tí mo nímọ̀ tó báyìí bẹ́ẹ̀ olùmọ̀ni onípa tafsir ṣùgbọ́n aládàáda lẹ̀ ni lágbájá o olùmọ̀ni nípa fiqh ṣùgbọ́n aládàáda lẹ̀ ni lágbájá olùmọ̀ni nípa hadith ṣùgbọ́n aládàáda lẹ̀ ni nígbà tó bá ti jẹ́ wípé ọkàn nímọ̀ tó ní mi ìmọ̀ yín ò tí ó lọ síbi kan ọmọ tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan á tún máa pàdé ní ọjọ́ mi. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.